الحمد لله المعبود الواحد الكهار والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا أن لكلمة الشهادة شروطا لا يتحققها العبد إلا بها نسأل الله العلي القدير أن يجعلنا وإياكم من المتحققين ويجعلنا من أهل الجنة بهذه الكلمة ويجعلنا من الذين يخرجون من هذه الدنيا بها ويكرمنا بها في جنته دار الأبد إنه على ذلك قدير adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí náà lọ́ba tí ó yẹ ká sìn ó nìkan náà ló sì lẹ́tọ̀ sí ẹ̀sìn ẹyọ ọ̀kan ni kò pé méjì nínú ọlá kò pé méjì nínú àṣẹ rẹ̀ kò pé méjì lẹ́ni tá a lè jọ́sìn fún ọba yìí lọ́ba tó dá wa ó dá wa tán ipa rẹ̀ ká wa ó jẹ gàba lérí gbogbo wa kò síbi tá ń ilé ayé tá a dé sí abọ́sọ́wọ́ ọlọ́ni bàbá fẹ́ kú láyé bàbá ti wọnú sàárè ọwọ́ ọlọ́nà látún bọ́ sí tọ́lọ́n bá gbé gbogbo ayé dìde ta dìde tọ́lọ́n fẹ́ sẹ̀san ojú rere ọlọ́n nìkan ni gbogbo aláàmà wájọ́ náà àwa bẹ̀lọ́n nínú àánú rẹ̀ àárín wa tọ́lọ́n ọlọ́mọjọ́ dàrú láíláí àdúpẹ́ fún ọlọ́wọ́n bá tó sì wá ní mùsùlùmí òdodo wọ́n jẹ́ arápadà sí ibú àgbóyé ẹ̀sìn náà kọ́lọ́n sàlékún rẹ̀ fún Muhammad kó bá wọn aráalé rà tàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rí à ń jẹ́rìí pé kò sọ́ba tó yẹ kálísìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run à ń jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ìbádọ́lá ẹ̀yẹn rúsìn ọlọ́run ọba yọ́dá kálẹ̀ sálẹ́kún ìbẹ̀rù ọlọ́run ọba wa kásì ma pé ọlọ́run ọba yìí فموضوع الخطبة إيتاف بان صرعون أن الشروط لا إله إلا الله تيين بان صرع لا إله إلا الله جادي لنو أبي ينصقي أواني أهل لا إله إلا الله أواني ẹni tó gbàgbọ́ nínú la ilaha illallah wọ́n ni a lè tí ma òdodo tí yẹn ń sọ yẹn ó dìgbà tí májẹ̀mú méje tó pé lára yẹn ni wọ́n ń pè ní májẹ̀mú la ilaha illallah ọ̀pọ̀ lè ní yatakallam biha ọ̀pọ̀ ń sọ la ilaha illallah indal azani wa indal ikoma tá a bá ń sekọ́mà a máa wí bá a bá ń pèrún a máa wí indal zikiri tá a bá rántí ọlọ́run lóru a máa wí gbólóhùn kan ni owúwo anábì ní afdalu zikiri anábì ní ọlọ́run ọba yín ọ fẹ́ràn kẹmọ rántí ẹ̀ nítorí wá fẹ́ràn jù nínú rántí òun náà ní kẹmọ ní la ilaha illallah wa afdalu du'a ọlọ́run ọba fẹ́ràn kẹmọ sàdúà ní jojoojúmọ́ àdúà tó wá lọ́lá jù òun náà ní alhamdulillah èyàn gba la ilaha illallah gbọ́ al-ilm èyàn ò nímà bí ma'anáha ipé la ilaha illallah kò sí ọba tí ó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run ipé èyàn mà bẹ́ẹ̀ al-ilm èyàn mà tó jẹ́ pé al-munafi lil èyàn ní sínú àwọn aláìmọ̀kan nítorí pé gbogbo ẹni tí ó wá wálé ayé tí ó bá mọ̀ pé la ilaha illallah tí ó bá mọ̀ pọ́lọ́wọ́ bá nìkan lọ́ba tí a sìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn onítọ̀hún gbogbo tó bá òkú sí ilé ayé ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ òun náà nìyàtọ̀ láàrin afọlọ́wọ́n bá Allah nìkan ṣoṣo èyàn lè gbogbo táwọn èèyàn ń sìn èyàn lè kú lẹ́mì èyàn nígbà kankan gbọ́mọ́ lẹ́yìn Allah wọ́n ní kánímà nípa la ilaha illallah yìí kò ní jẹ́ kí àìmà kan kọ́rá ìjòkó sínú ẹ̀mí wa kò sí ọba tó yẹ fún tó sì lẹ́tọ̀ sí lẹ́yìn Ọlọ́run

gbogbo wọn gbogbo ni wọ́n mọ̀ wípé kò sẹ́ni tá gbọ́dọ̀ sí lẹ́yìn ọlọ́run wà ó lòlẹ̀ ilmi nǹkan imambil coast lẹ́yìn náà gbogbo àwọn onímọ̀ àárín yín àwọn tí wọ́n mọ̀ láàrin àwọn náà mọ̀ ọba Allah ọba tó jẹ́ pé ó sì gbogbo nǹkan dọ́gbadọ́gba la ọlọ́run bá ní innama yakhsha Allaha min ibadil ulama ọlọ́run bá ní àwọn tí wọ́n bá mọ̀ àwọn tí wọ́n bá mọ̀ ọlọ́run àwọn náà lẹ́rìí tí wọ́n máa bẹ̀rù ọlọ́run al-ulama àwọn tó mọ̀ ọlọ́run humul ladhina alimu kalimata la ilaha illallah ọlọ́run bá láwọn yẹn ẹ̀rù ọlọ́run máa bá wọn àmọ́ tí ọ̀bá mọ̀ ọlọ́run ẹ̀rù ọlọ́run ní wa Muhammad sallallahu alaihi wasallam anábì ni máa máa ta ẹni bá jáde wọ́wọ́ yá alamu annahu la ilaha illallah ó sì ọmọ sínú ẹ̀mí ẹ̀ ipé ọlọ́run ọba Allah nìkan lọ́bá tọ́yẹ ká máa sìn ọ̀sẹ̀ tó lẹ́tọ̀ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run dáka lálìjánà anábì ní bọ́bá ti kó nílé ayé ńlọlẹ̀ wà ni alákọ̀ọ́kọ́ ni alẹ́l wọ́n lọ́lọ́ wà ẹjá máa sìn wọ́n lọ́ wà ọ rí ìdánilójú nípa pé ọlọ́wọ́n bá wà lóòótọ́ òun nìkan náà lóòótọ́ lẹ́yẹ kó máa sìn alimunafil shak iyèméjì ó kúrò nínú sẹ̀mí rẹ̀ iyèméjì yóò kúrò níbo yóò kúrò nínú sẹ̀mí rẹ̀ ọlọ́wọ́n bá ní innamal mu'minuna allazina amanu billahi wa rasulihi ọlọ́wọ́n bá ní sẹ́rí àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ àwọn náà làwọn tó jẹ́ pé wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ wọ́n sì gbà nábì gbọ́ súnmọ́ lamuyẹ̀rì táàbù lẹ́yìnbà tí wọ́n gbàgbọ́ tán kò sí èméjì má lára ìbẹ̀fì súnmọ́ lamuyẹ̀rì táàbù ọlọ́wọ́n bá ní àwọn yẹ̀wò sí èméjì má o wajahadu fi sabilillah wọ́n ma jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá torí ìdánilójú ó ti dé bá wọn tí nǹkan bá dàrú jama ẹlòmí ó sì máa rò pé sọ́lọ̀ ń bẹ àníbọ́lọ̀ bá ń bẹ ṣe kọ̀yẹ́ kó ti gbàdúrà wọn irú àwọn ìmánì báyìí èyàn gbọ́dọ̀ gbé déwájú ọlọ́run ọba wa alukubul òun ni kéèyàn wá la ilaha illallah kéèyàn gbà kéèyàn gbà èyàn lè mọ̀kán gbà mí kó sì dá lójú kọ́mọ́gbà kọgbà la ilaha illallahu sínú ayé kọgbà la ilaha illallahu sínú ọkàn rẹ̀ ọlọ́wọ́ bá ní qala aw law ji'tukum bi ahada mimma wajadtum alayhi aba'akum Ànábì sọ fún wọn wípé tí bá fún yín ní ẹ̀sìn míì Eh, àwọ̀ gba gbogbo tí ọ̀ ń sọ ní tí wọ́n fẹ́ràn pọ́lọ̀wọ́n fẹ́ràn yẹn àgbà ní táwọn kẹfẹ̀ẹ́ sọ ní ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́ni náà a máa wí la ilaha illallah lẹ́nu àmá àgbà nítorí pé tí a kú ń bẹ̀ ẹ̀ẹ́dẹ́fẹ́ eh, la ilaha illallah lásọ jáde lẹ́nu a fi kú ń bẹ̀ ẹgbẹ́ tí wọ́n fẹ́ gbà sílámù sí yóò ní ashhadu an la ilaha illallah ní tí a sọ tá a fi kú ìtànṣe nínú kèfèrí yẹn àtàwà máa practice nínú Islam ìta gbàgbọ́ wípé tí wọ́n látakùn bá ti kọ́ èèyàn lẹ́sẹ̀ ayé ń sẹ èèyàn ni nílá gbàgbọ́ ta fi kátókò nínú ibi àti gbàgbọ́ yẹn nígbàtí jọta sọ la ilaha illallah nígbàtí gbàgbé kankan ò ní ṣe wá aburú àtórí òṣì lára owó alátakùn àwọn àmọ́ pẹ̀lá la ilaha illallah lẹ́nu a máa wí níbi kọ́mọ̀ a máa wí níbi ọ̀nà pípẹ́ a máa wí tá a bá ń kírun lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ìta gbàgbọ́ ká tó wọnú ìsìláàmù ó sì kù wa ọ ma pé gbogbo tí ó ilé ayé ọwọ́ ọlọ́nìkan lọ́wà àṣẹ tí ó fi ṣẹlẹ̀ ọlọ́nìkan ní ma ń pa ìgbà náà lèyìn ó tó gbàgbọ́ pariwo láìlà ìlàlà ìlàlà ìdọ́lọ́n ọlọ́ni gbogbo àwọn òjíṣẹ́ wa Allah wọn kú níbi ìyà níjọ́ kìyàmà walladhina amanu àti gbogbo àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ dénúdénú kadhalika haqqan alayna nunjil mu'minin ọlọ́wọ́n bá ní ó ti di ọ̀ranyàn lérí wa káàlà gbogbo àwọn tí wọ́n gba nígbà anábì sọ̀rọ̀ nípa gbàgbọ́ anábì ní mẹ́fà lòkó gbàgbọ́ nígbà ọdọ́wọ́ gbẹ̀yìn anábì ní antumina bi kọ́dàrìhì anábì ní ọgbà ọkọ́dàrìhì khairihi wọ́ṣàrìhì ọgbà kádàrà gbọ́ bá sí tú ọ̀rọ̀ rẹ̀ èyí tọ́ da tí ń dùn ọ̀nú

ọlọ́wọ́n bá ní wọ́n sì máa ṣe gbéraga wọ̀yàkùlún wọ́n ma wá sọ pé àyínà látàríkù alihatana bisha'irin majnun ṣe akọrin yìí akọrin náà ń akọrin o lẹ́yìn náà ó ti yà wèrè ṣe wèrè akọrin yìí láwàá gbà fún àwọ́ fi àwọn ọlọ́wọ́n bá ẹgbẹ̀ tí wọ́n ma sọ fẹ́yìn náà pé ṣe súnà torí gbọ́ àwọn àgbàlagbà tí nǹkan bá dàrú tán nǹkan báyìí náà máa ń ṣe sí ẹwà ní nǹkan wọn ò rí bẹ̀ mọ́ ìjọ táwọn àgbàlagbà ń ṣe sí yẹ sọ́lọ̀ ló ní ó ṣe sáànàbì ló ní ó ṣe àwọn ni wọ́n ṣe fúnra wọn ẹjá jẹ́ wa gbà ọlọ́gbọ́lọ́gbọ́ ọjà ọlọ́wọ́n bá ní mọ́mọ́tí ọlọ́gbọ́lọ́wọ́n bá gbọ́ òmu ọlọ́wọ́n bá ní má ṣe sìnà oníwọ̀gbọ́lọ́gbọ́ òun ṣe ọgbà pé ọba tó ní ọmọ sí àdáwò ńlá kan lọ́wà lábẹ́ ẹ̀ tí ọ̀fẹ́ kórí ọlọ́ni ọmọ jẹ owó èlé olóòmà jẹ́ lọ bí kò sí wàhálà ìdí gbogbo ayé ń jẹ nánu ọmọ pọ́lọ́ ọba tí ń bọ́ sọ̀rọ̀ yẹn sọ̀mọ̀ pé ó lé àdáwò ńlá fún ọ ni ó ń pè ọ sákèèsí tíra tọ́sọ̀kalẹ̀ yẹn lẹ́tà ọlọ́ni tọ́lọ́ ń kọ sí gbogbo wa ọlọ́nkọ lẹ́tà sí wa ó fi rẹ́jì bìrì ọwọ́ fún wa ní ẹni tí ó sàlẹ̀ lẹ́tà náà fún wa oní Muhammad sallallahu alaihi wasallam tó bá ti ń Quran la ilaha illallah rẹ̀ onítùmá nítorí pé tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ náà ni al-Quran ó ṣe tóbi ni tí ọ ń sọ̀rọ̀ bá ni ọ̀rọ̀ rẹ̀ sí ma ẹ́fì tó lọ́rọ̀ rẹ̀ sí ma níwèé tì tó àmọ́ta ọba kan ń ka kòránì tọ́lọ ní má débẹ̀ tó ń débẹ̀ má jẹ́ tó ń jẹ́ má mú tó mú má ṣe tó ń ṣe ó ní problem kọmọ wá ní wọgbọ́lọ́gbọ́lọ́gbọ́lọ́ tó lásọ rẹ̀ alàlá ilẹ̀lá ní alẹ́kìyàtì ọlọ́ọ̀bá ni wà ní ibu ila rabbikum wà ásìlì mọ́ọ̀dà ọlọ́ọ̀bá ni ẹ̀dá nípadà sọ́dọ̀ ọlọ́ pátápátá ẹkú ọ̀rọ̀ yìí lọ́lọ́wọ̀ba lọ àtọ̀rọ̀ ẹ̀sìn yìí àtọ̀rọ̀ ayé yìí ẹ̀dá rí ẹ̀sọ́dọ̀ ọlọ́ kó tó any business tó bá fẹ́ sí ọkọ̀ọ̀kọ́ gbé sínú ó gbé sínú hadith tó bá ti lọ ó rere ń bẹ̀ tí ó bá ti lọ ó sunkún bẹ̀ àsìkò láàrin wa àti ìyàwó láàrin wa àti bàbá rẹ̀ tó bá fẹ́ kó dámọ́ra gbé sínú kọ̀rá tó bá ti lọ bẹ́ẹ̀ ẹ máa sàṣepọ̀ tí ó bá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sàṣepọ̀ ẹ padà já relationship rẹ̀ láàrin pẹ̀lú àwọn èèyàn gbé sínú kọ̀rá ló ṣe jẹ́ pé ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ìtumẹ̀ ni pé èèyàn gba la ilaha èèyàn gbàgbọ́ ash-shartul karùn-ún as alìmọ̀náfíìlì kẹ́lì kíyàn ó gba tíyàn ń sọ lódodo kíyàn ó máa pè nírọ́ nítorí pé eléyìí máa ń ṣẹlẹ̀ tádàwò bá dé ìdíyàn gbàgbọ́ tẹ́lẹ̀ tádàwò bá dé àlèmọ̀ ọlọ́kùnrin àlèmọ̀ ọlẹ́lẹ́sìn àlèmọ̀ ọlónígbàgbọ́ ó dìgbà tọ́lọ́bà dánwò tọ́lọ́bà ti wá dánwò tọ́bá ti dúó tí imani òkú olẹ́mì rẹ tó o tún gbà nǹkan mi gbọ́ nígbàdá òde ọ tẹ̀síbòmí ọlọ́mọba aláwọ̀ sí àgbà pé láìlá ìlàláwò tó ń sọ lóòótọ́ òdodo ni ọlọ́ni ahasibannas ọlọ́mọ ní sáwọn èèyàn máa roni ayò tọ́rákù ipá fi wọ́n lẹ̀ àyẹ̀kúlù àmọ́nà nítorí pé wọ́n sọ pé àwọn gbàgbọ́ wọ́n láyò stanún nítorí ẹ̀lá àfiwá níbẹ̀ wọn ò wọ̀lọ̀kọ́ nínú àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni eré tó ti kọjá ọlọ́run ni a dá wọn náà wò torí kí ni fala ya'lamanna Allahu alladhina sadaqu ọlọ́run bá ní kálé bá ọlọ́run bá ní kí òun ọlọ́run ọba ó lè bá mọ àwọn tí wọ́n ń sòdodo lérí ìgbàgbọ́ wala ya'lamanna al-kadhibin kí ò nígbà nǹkan míì gbọ́ fi jáde láyé tí ìbá ti jòkó síwájú ọlọ́run ò ní dìde má tọ́ bá ti tò síwájú ọlọ́run ò ní kẹyìn sọ́lọ́ má bọ́ bá ti kọjú sọ́lọ́run ò ní kẹyìn sọ́lọ́ má lásìkò yìí ẹwọ gbogbo bí nǹkan ṣe ń rí lọ lérílẹ̀ ayé ẹwọ bí nǹkan ṣe ń rí lọ nílùú wa ẹwọ bí nǹkan ṣe ń rí lọ nínú sẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa ikú òsì pé méjì ọ̀kan náà ní kú àsìkò tọ́lọ́run sì bù yẹn àsìkò òun ní yẹ̀ ọlọ́run sì ti sá ó sì ti ránṣẹ́ sí wa pé ẹ̀ṣiṣẹ́ láyé kẹwàá gbẹ̀sán lọ́run ọmọjà báyé lọ gbogbo tábà ṣe ẹ̀jà máa rántí pé a padà kú òbí táwa yìí abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkan kan wa kọ́lọ̀mọ́sà já parí dáadáa kọ́lọ̀mọ́sà mú wa dúró àdáwò tí báyàn tí yẹn fi yẹ yẹn fi yẹsẹ̀ níwájú ọlọ́run kọ́lọ̀mọ́jà ọ̀sẹ̀lẹ̀sẹ̀ وعلى آله وأصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله عباد الله ومن شروط لا إله إلا الله أيارو ألوم وباوا أدوك يفهم ألوم وبا إكي ألوم ولا ألوم قبلنا مبيع النبي ومحمد وسبعهم على عليها تمام صحابة عليه مجم وليك إليك فالشرط السادس الإخلاص ونانك كوني إخلاص ìsàfọ̀mọ́sẹ́ fọ́lọ́n tasfiyatul amali bi sọ́lì níyà an jami'i shirk gbogbo tí àwọn èèyàn bá ń pè ọ sí wọ́n bá sọ fún pínkì ní yọ́nyànjú ọ̀rọ̀ rẹ̀ bọ́yá òfin ní àbí ìlànà kan àbí ọ̀kanú àwọn ẹ̀dá ọlọ́run wọ́n wá sọ fún orí pé má gbọ́tọ̀ nǹkan báyìí ni kí ọlọ́lẹ̀ bá oníjọ́ tí yẹn bá ti rò ó lẹ́mìí pé àdúrà ọ̀ràn tí ń ṣẹlẹ̀ yìí má ẹjẹ́ àdọ́gbọ́n mi àbí òfin ọlọ́run kò mú mọ́ lásìkò yìí ẹjẹ́ padà síbi òfin àwọn ẹ̀dá ọlọ́run tó sì takòtò ọlọ́run wọ́n ní òní ikhlas nítorí fún ọlọ́run ọba yẹn ó ti fẹ́ máa fún ẹlòmíì ọlọ́run bá ní wà máa umiru illa liya'budu Allaha ọlọ́run bá ní àpáyín lẹ́sẹ̀ kẹwàá sí kankan kan lé ayé àbí sẹ̀sìn

ìyàwó rẹ̀ ọ̀rẹ́ ní sí ó ṣe dáadáa sí kílẹ̀fẹ́ kílẹ̀ díjẹ àwọn ọmọ ń kọ́ ẹ̀sìn ní gbogbo sí ayé mùsùlùmí ẹ̀sìn gbogbo ẹ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ pátá má wá fún èṣù lọ́kàn kọ́ fọ́lọ̀ lọ́kàn ọlọ́run ọba ni mukhlisina lahu din gbogbo ẹ̀sìn yẹ kó ní ṣe pẹ̀lú ìpàṣẹ mahabbatullah wa ahalilá wa bókòtò shirk wa aliha ó nífẹ̀ẹ́ ọlọ́n tọwọ́n pẹ̀lá ìlàlá tó ń sọjá ìlẹ́nu ó nífẹ̀ẹ́ ọlọ́n bó ṣe wá nífẹ̀ẹ́ ọlọ́n ọba tó yẹn bẹ́ẹ̀ náà lè ó sì kórìíra èsù tó gbogbo bàtí bá ti ní kíní kan ní sí pẹ̀lú sù ó kórìíra ẹ̀ ìgbà náà ni láìlá ìlàlá rẹ̀ tó nítumà nífẹ̀ẹ́ tó pọ̀ ó kórìíra àwọn tí wọ́n ń tẹ̀lé sùn bó ṣe nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run bó ṣe nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́run tó bẹ́ẹ̀ náà ló ṣe kórìíra àwọn ẹni èṣù tó tí ìbá ti ń ṣe pẹ̀lẹ́ sùn ò ní nífẹ̀ẹ́ tó bá ti nífẹ̀ẹ́ ṣetán ó nífẹ̀ẹ́ ìlànà rẹ̀ àwọn òyìnbó gbé lànà kalẹ̀ lẹ́sìsì ìwọ́n wá ń wò pé ìlànà yìí máa dájú ti Kùránì lọ àwọn kèfèrí wọ́n ní ìlànà tiwọn ọwọ́ ń rò pé ìlànà wọn yìí dájú tọ́lọ́n lọ wọ́n ní ó ń tọ̀ wọn ọ̀gbà láìla ilẹ̀ láwùgbọ́ ó nífẹ̀ẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bá sì nífẹ̀ẹ́ ọlọ́run oye èyàn ó kórìíra gbogbo tó bá kẹ́yìn sọ́lọ́run àti gbogbo tí ó bá jẹ́ opposite ọlọ́run ọlọ́run bá ní wa minan nasi ma yattakhidhu min dunillahi andada ọlọ́run ni ẹ̀rí nínú àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ ntí ìsọ̀lọ́run wọ́n nífẹ̀ẹ́ ntí ìsọ̀lọ́run yuhibbunahum ọlọ́ni ẹ̀rọ àwọn olùgbàgbọ́dọ̀dọ́ ti wọn aṣáájú ọba nílá àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ọba nìkan jùlọ wọn ò nífẹ̀ẹ́ kankan tó ọlọ́run ọba wa kọmọsọ̀fà wà náà sínú àwọn olùgbàgbọ́dọ̀dọ́ tọ́lọ́run ọba ń sọ yìí ọlọ́run ọba ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir ọlọ́run lẹ́yìn ní rí àwọn kan tí wọ́n gbọ́lọ́ gbọ́ wọ́n sì gbàgbé jọ́ alìkìyàmà wa yuwaduna man haddallaha wa rasulahu tí wọ́n ọ̀lá kánú àbá ahun ìbájẹ́ bàbá wọn tó bí wọn ìbájẹ́ àwọn bàbá wọn wọn ò ní nífẹ̀ẹ́ wọn dénúdénú àwọn àbùná ahun ìbájẹ́ àwọn ọmọ tí wọ́n bí wọn ò ní nífẹ̀ẹ́ wọn dénúdénú ay ikhwanahum àbáwọn brother sisters wọn wọn ò ní nífẹ̀ẹ́ wọn dénúdénú àwọn ashiratahum àbáwọn family wọn wọn ò ní nífẹ̀ẹ́ wọn dénúdénú tó má ti rí pé àwọn ẹni yẹn eh, wọ́n ń sọ̀rọ̀ sọ́lọ́hun àbí wọ́n ń sọ̀rọ̀ sẹ́sìn ọlọ́hun àbí wọ́n ń takòtò ọlọ́hun ọlọ́run ṣe ráwọn eléyìí ulaika kataba Allahu fi qulubihimul iman àwọn gan ni imani wọn ló dúró déédéé àwọn gan ni wọ́n ní imani sí la ilaha illallah àmọ́ bàbá rẹ̀ ń bọ̀ rìsà òun náà bàbọ̀ ọwọ́ ni wọ́n pe la ilaha illallah ìyá rẹ̀ ń sọ̀gùn òun náà bá ṣe nítorí ń gbé kíní kan fún yín láti lókè òun náà tún ọwọ́ ni wọ́n pe la ilaha illallah ọ̀tọ̀ ni tọ́wà lẹ́nu ọ̀tọ̀ ni tọ́wà lọ́kàn ọkàn lọ́lọ́run sì kọ́kọ́ wò kó tó wo kílẹ̀ yẹn ń sọ jáde lẹ́nu ọlọ́ni yáyọ lẹ́dínà àmànù ẹ̀yìn olùgbàgbọ́ òdodo láti tẹ́sí wa bá akùn wa ìkọwánakùn àwòlíyà in istahabbul ṣe àwọn bàbá yẹn àti àwọn ọmọ ya yẹn náà ló súnmọ́ yẹn ọlọ́run bá ní bá ń ṣe súnmọ́ yín tó ẹ má mú ọlọ́rẹ́ in istahabbul

insist lérí pé kúfùrù yẹn làwọn máa ṣe ọmọ yẹta wàláhùn minkum ọlọ́run tó bá mú ọlọ́rẹ̀ ayò fọwọ́lá ìka ọmọ zọ́ọ̀límùn ọlọ́run bá ní alábòsí lòun náà ara wọn náà ní tó bá jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tó tọ́ tó nífẹ̀ẹ́ ọlọ́run tó tọ́ tó gbọ́ ọlọ́run àwa bẹ̀lọ́ nínú àánú rẹ̀ la ilaha illallah ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́jọ́ ó bàjẹ́ máa wa lọ́wọ́ mọ́jọ́ ó bàjẹ́ lọ́kàn wa mọ́jọ́ ó bàjẹ́ láwọn wa mọ́jọ́ ó bàjẹ́ nínú ìṣe wa اللهم يسر أمور المسلمين في كل مكان ارحم أمواتنا وأموات المسلمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اغفر لنا ذنوبنا واستر عيوبنا واقض ديوننا واشف مرضانا ومرضى المسلمين ولا موتانا وموتى المسلمين اللهم فتح علينا أبواب البركات والخيرات واحفظنا من مكائد شياطين الجن والإنس من الكافرين والمنافقين والمبتدعين والنصارى واليهود اللهم يسر أمور المسلمين في كل مكان اللهم وفقنا في هذه البلاد اللهم ارزقنا حلالا طيبا مباركا اللهم ارحم أمواتنا آباءنا ومهاتنا اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة نعيمة وملكا كبيرا فاستغفر الله إنه هو الغفور الرحيم